Ogun Monarchs reveal how army connive with ex-men on attacks. Hello guys, you're welcome to this Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. Traditional rulers in K2 communities of Yewa North local government area of Ogun State have petitioned the Nigerian army over alleging its officers conniving with herdsmen to harass villagers in the state. The traditional rulers are the Onigua of Igua land, Oba Michael Dotunu, the Eselu of Iselu land, Oba Akintude Akinyemi, the Alade Mesho of Igan Alade, Oba Gabriel Olalowo. The monarchs, in a petition addressed to the brigade commander, 35 Artillery Brigade, Nigeria Army Alamala Abeokuta complained that herdsmen invaded their territories with soldiers and harassed their people. The petition reads in part, the Baale was asked to gather his subjects and people from nearby villages, which he did. The suspected soldiers told the people that the purpose of their visit was to inform them that the Fulani herders would be coming into their communities to graze cows. After their address, they asked if anyone had question or comment to make in reaction to the information. Expectedly, one Mr. Sheyemulevo responded by calling the attention of the soldiers to the inherent challenges of allying the elders in their communities based on the sad previous experiences in the community. Sadly, the soldiers seized and beat him up mercilessly. However, one of the Fulani elders also cited some people in the audience and picked on them as those that purportedly shouted on them and asked the soldiers to also deal with them. The monarchs asked the military authority to identify, investigate and prosecute the suspected soldiers for the alleged involvement in the attacks on the villagers by the Fulani herdsmen. Also, a source in the army, however, reveals that the army in Abeokuta was aware of the issues in the areas, disclosing that no fewer than four Fulani herdsmen were allegedly killed by the villagers and their remains could not be found. When contacted, the police public relations officer in the state, Abimbola Oyeyemi, confirmed that there were lingering problems between the elders and the people in the area bọ̀ a dúpẹ́ fún ọlọ́run àti anábà Muhammad pé wọ́n ti dá wọn sílẹ̀ with the ransom of one million naira cash and confirmed so ọ̀dọ̀ wọn náà la wà atas náà láti confirm pé kí ni ó ṣẹlẹ̀ pé báwo ni àwọn ènìyàn bóun náà ṣe jẹ́ irú ẹ̀dá ò ní jẹ́ hello. Benson. ok láti béèrè pé èdè wo ni wọ́n ẹ̀dá wo ni wọ́n kí ni tán gbé lọ́wọ́ ṣé àwọn ọmọ Yorùbá náà ṣiṣẹ́ yìí ni tán pa wọ́n pé Fúlàní ni so ẹni tí ó ti débẹ̀ tí ó ti fojú tó tó ti rífìrífì rẹ̀ wọ́n lè ṣe àlàyé rẹ̀ fún wa ní orí rẹ̀ so ẹ káàárọ̀ sà orúkọ yín lẹ́ẹ̀kan sí sà. orúkọ mi ni ojú àkìn gbogbo èèyàn mọ̀ sí eh, general tutor tí ọ́fíìsì mi wà ní along eh, ọlọ́fàwé opposite former Skybank educational consultant ìṣẹ́yìn ọ ìjẹta táǹtì ìrìn àjò bọ̀ láti fìtọ̀ ìrìn àti dáàdì after the bandit ta kúrò ní ìrẹsàbí tó lábọ̀ wá sí ọ̀pá padà àkàndéédé rí wọn tó ń stọ́ọ̀pù wa even stọ́ọ̀pù ìjò next thing ta rí ni pé wọ́n bẹ̀ sí kí gbogbo àpò wa requested that lára ammunition tán mú lọ́wọ́ ó ó níjọ dáàdì mi lọ́wọ́ wọ́n sá pàwà méjèèjì tàbẹ̀ sí tú ṣòkòtò wọ́n tú boot bàtán sí boot wọ́n rí nylon kan bẹ̀ wọ́n gbé e, wọ́n sá gbé e wa àwa méjèèjì wọ́n wá mú wa lọ àwa rìn láti ibi láti títì yẹn gangan dé dérú ìtẹ́rù yẹn láti dé sí ìtẹ́rù so wọn á ní kí dáàbì padà wọn gbà fún àwọn méjèèjì so wọn á ní kéèmí wọn lọ wọn gbé mi lọ wọn ní kí dáàbì lọ mú wá so that is how wọn ṣí náà ọkọ̀ kalẹ̀ ló ti ẹ̀pá náà kọ̀ wọn yọ kọ́kọ́rọ́ mọ́tò lọ ṣùgbọ́n ṣe lọ ni àwa bẹ̀rẹ̀ ìrìn àjò láti eight thirty yẹn eh, di three thirty òru wọn kàn mú mi wọnú gbó ìfáàtì níta rẹ̀ ó tó láti ọ̀fà sí ìdọ̀fìn so àkànwú lọ tá a bá lọ àtúpadà lóòrù yẹn náà ni ṣùgbọ́n when it got to state adénìkan bóyá bí àgbà ni àwọn ẹgbẹ́ wọn bu wọn bu omi fún mi wọn ní kí mú mi à èmi náà sáré mu torí mo rí páwọn náà mu kò sí kò sí kọ́ wọn ní kí n tẹ ó báyìí mo bá wọn mu nìyẹn so later fún lítà ara sínú ọkọ̀ wọ́n yọ wọ́n jẹ wọ́n ní kí n jẹ èmi náà jẹ mẹ́ kí ní biscuit tí mo rà fún àwọn ọmọ mi àti spag ọkọ̀ everything wọ́n ní kí n jẹ èmi náà sábà mi dé ní tútù. bàtí jẹ ló mo mo best bag ní tútù àwọn bisikíìtì pẹ̀lú kúlí náà jẹ so ìgbà tó di three thirty láti rìnrìn rìn wọn á gbé wa lọ sí nìkan ẹ̀rù tiẹ̀ bà mí pé bóyá ibi tán gbé mi lọ sí bóyá ibi tán ti fẹ́ lọ pa mí nìyẹn ṣùgbọ́n táwa dé nìkan a rìn láti ibẹ̀ dé ìrẹsàlú roundabout so létí igbó kan bẹ́ẹ̀ àwa ibẹ̀ la sùn sí wọ́n wá ní kí n gbó sáárín àwọn pé fáyàrà àti ah please dwala dwala ọ̀sàgbẹ̀dẹ̀ so ìkan wà nù wọn ó gbọ́ broken and uh, yorùbá díẹ̀díẹ̀ others are complete boko haram because wọ́n wé ẹ̀tọ́ báǹ sórí báyìí wọ́n wé gbogbo so in short gbàtílẹ̀ wa mọ́ adé bíta sùn sí a tún kúrò ńbẹ̀ a tún rí irú bí sí láti level cross síbi pólì bàtà débẹ̀ ìbánikájòkó àwọn ọkọ̀ tí ń kọjá ilẹ̀ ti mọ́ so at this stage kan ní kí n bọ́ bàtà pé mi ò yára rìn mo ṣe ń rìn náà gbá mi látẹ̀yìn àdúrà àdúrà I will shoot you once in that ah, place please don't shoot me oga please o ní okay dey go take if you look back dey look my face who are you kò sáà mẹ bàtà wa dé abẹ́ igi kan aṣáájòkó etí ọ̀nà ọkọ̀ kọjá so pàtó yá wọn ní mò ń wo àwọn ìgbà tí ilẹ̀ mọ́ wọ́n lọ mú ìdá wọn yẹn wọ́n fi gé aṣọ kan wọ́n sì fi dìé lójú mi á lọ sá sínú òòrùn to complete four hours in fact mo tọ̀ sára níbi tí mo níbi tí mo wà yẹn because mo ní kán jẹ́ kí n lọ tọ̀ ká wetin dey talk if you wetin anything wey you wan do do am there so pàtó yá wọ́n bẹ̀rẹ̀ sí pè so number, phone number ti tọ̀dọ̀ eh, phone tèmi gangan tó jẹ́ android tí mo ṣe tuntun wọ́n gbà wọ́n ṣe wọ́n da gbogbo ẹ̀ nù wọ́n sọ nù ìgbà ìpẹ́sẹ̀ nù wọ́n da gbogbo ẹ̀ so fóònù dáàdì ni wọ́n bẹ̀rẹ̀ sí fi pe àwọn èèyàn pé call your wife call your dad I go collect ten million ten million I pay àfíìsì ten million ní ká bóyá kò ṣúùtì kò sábẹ̀wò títí títí títí kó tó di wípé àwọn bẹ̀rẹ̀ sí negotiate wà tó ní five million wọ́n bẹ̀rẹ̀ sí pé gbogbo àwọn èèyàn pé kán dákun pé bá ṣe rí owó yìí ẹnìkan one million ni wọ́n gbà lọ ní àárọ̀ yìí so ètò wa tún wá fa kódà àti wọ́n ti bá mi àtijọ́ sọ̀rọ̀ láti fẹ́ mú mi bí ọ̀rẹ́ pé bí wọ́n bẹ̀ èyí tó gbọ́ Yorùbá yẹn tó bá mi bá wọn sọ̀rọ̀ so gbàgbárọ̀ ẹ̀mejì la mú gàrí amúláàrọ̀ àtúnwò ní òru bíi twelve o'clock. ẹ má bínú sá ẹ dákun gàrí yẹn ṣé àwọn náà ń gbé yẹn ni àbí. àwọn náà ń gbé gàrí yẹn ọ̀tọ̀ ni àpò gàrí àti omi bóyá pọ́ọ̀tù èèyàn kan tán rí ló kó náà gbé lọ́wọ́ mi wọn ni wọ́n so wọ́n sá lọ bí abọ́ kan ìjọ bí abọ́ bóyá bóyá abọ́ tán fi yàgbẹ́ ìrìn wọn wọ́n sá fi wá mi yúsà yúsà yúsà ọ̀fọ̀ mi sàn nù wọ́n bu omi odò tó ní kí asáfẹ́ ọ̀hún sáfẹ́ so ìgbà tó wá di ìgbà tó wá di. Eh, owó náà ní kan gbé wá àwọn tí ń bò wá mo ṣe ń pè wọ́n ní kọ́yọ̀ wáì the wife ló fi láàyè so wọ́n gbọ́rọ̀ lábẹ́ the wife tá bá ti fẹ́ pé wọ́n wà láàbò oríṣiríṣi sim ló wà lọ́wọ́ ìgbà tí wọ́n gbọ́rọ̀ lẹ́nu ìyàwó mi owó ti wà pàtì lówó pé wọ́n ti ń gbé bọ̀ please so wọ́n á ní pé tàwa ti lè gbé owó yẹn wá ní alẹ́ yẹn mọ́júmọ́ pé tàbí kílà make kílà and sell pé as in make e kill am and sell am eh. pé kán pa kán pa. pé àwọn ò pa mí pé àwọn ò wá tà á máa ta bọ́dọ̀. so ẹni tó wá gbọ́ yorùbá yẹn tó gbọ́ gbókùn yẹn ló wá dé pé wetin how much you wan sell am make you no kill am no kill am no kill am leave am dem e go bring five million omi ah five million owó ti fẹ́ omi ok how much you fit get and omi na pé i will increase am one point five omi sáwọn ò rí báyìí òun yẹn mo bá tún sọ pé ṣé kò jẹ́ kí n transfer rẹ̀ sákàtì mo tún ṣe gbá mi ní ó ní à ah, please ó ní ká no problem gbà kò sáà kó mọ́ bí so ẹ̀ẹ́dẹ́jì ló gbá mi báyìí èmi ò gbá láyé bí sọ yúrò pé bóyá ó ní kí n transfer so later wá ní àwọn fẹ́ rówó ni kí wọ́n bá àwọn sọ kankan so later wọ́n sá wọ́n sá padà gbé owó wá ìgbà àwọn tí wọ́n ń gbé owó bọ̀ according to them èmi rò pé wọ́n ti wọ́n ti kúrò lọ́nà north meda pé àwọn náà ń ràárẹ̀ fún security lọ́wọ́ bí àwọn vigilante and others sí pé ó jẹ́ supporters pé you need to anything but ká tó di pé wọ́n dé wọ́n ti jẹ́ kó yé mi pé tí bá pe anybody wá tó bá fi lè dé tán bá fi lè yin ìbọn báyìí àwọn ò pàrọ̀ lójú ẹsẹ̀ wọn ta aṣọ oní ẹ̀ gbàdán wá pè pé àwọn ti gbówó dé gbà di three thirty lò tó tèrè kan sọ pé wọ́n ti gbówó dé tó di táìmù yẹn wọ́n bá ní pé èmi bá lọ dọ̀bálẹ̀ síwájú o pé kán dákun kó wọ́n bínú igi tó gún lọ bí kókó náà máa ń gbé yẹn ó kàn dájú mi lẹ́yìn ẹ̀yìn kẹ́ tó bẹ́ẹ̀ gbé wọ́n á sáré lórí kẹ́ ìfìrọ̀ àwọn ṣútì fáìlàlì wọ́n á ní kó wọ́n bínú pé kó dákun pé wọ́n ń bọ̀ àwọn yẹn wá sọ pé ó ń júwèé fún wọn àwọn yẹn náà ò gẹ̀tẹ̀ ó ń júwèé fún àwọn ò gẹ̀tẹ̀ so later àti wọ́n àtúntì bẹ̀rẹ̀ ìrìn àjò ní èké lálẹ́ yẹn náà àtúbẹ̀ sí rìn àti rìn láti rí bísíkì rìn bí pọ̀ sí wọlé ni pé àwọn ti dé àwọn ti wà á bí tán sọ gangan wọ́n wá ní pé wọ́n wá ní pé kápára tó wá fi àwọn méjì wọ́n gbé ìbọn lọ́wọ́ báyìí wọ́n wá ó kọ́ọ̀kì ìgbà tó wá ó tó kọ́ọ̀kì ó yọ ọta rẹ̀ ó fi hàn yín ó ní kí n wò ó kí ṣe pé àwọn ń ṣàwàdà ṣé mo rí na thirty two ìkẹtì làwọn lè kí gidi so ló fi collect. I give you one double ó dá please ló bù please so kó sá fi sílẹ̀ para àwọn méjì ni wọ́n á odò kó sáà ni wọ́n á gbé ìmọ̀ lọ ìkan mú ìdá lọ́wọ́ títí ẹ̀. ẹ ẹ dákun ẹ má bínú sá ẹ dákun irú ìbọn wo ni àwọn ènìyàn gbé lọ́wọ́ sá. ak forty seven ni o ak forty seven pọ́n tuntun ni wọ́n dájú rí o. tó tó tó tán ní gbogbo ẹ̀. wọ́n so handkerchief red mọ́ ẹ̀ wọ́n so mọ́ ẹ̀ nígbà tó wá sí báyìí wọn gbà tán á náà ti gbówó dé so mo tún bẹ̀rẹ̀ sí ṣe àdúrà pẹ̀tọ̀ ọlọ́mọ ẹ̀jẹ̀ tó ń yìnbọn ọlọ́mọ ẹ̀jẹ̀ tó ń yìnbọn ọlọ́mọ ẹ̀jẹ̀ tó ń yìnbọn. èyí àwọn tó wá fẹ́ rescue yín. wọ́n fẹ́ rescue mi so in fact ẹni yẹn ó ní confidence because wọ́n ti gbà tán sọ̀rọ̀ lórí fóònù wọ́n ti bẹ̀rẹ̀ sí mú àwàdà sí so ìyẹn náà fọwọ́ ọwọ́ àwàdà wọlé pẹ̀lú pé ọkọ̀ bàjẹ́ mi ọkọ̀ bàjẹ́ mi ó dá ọkọ̀ gbálẹ̀ please wà lọ́dà gbàtọ́ àtúnlọ́kadà ni pé bọ̀ kára bàjẹ́ àwọn wà ní level lónìí eleven na for this place ló far. ó ní kán ra túbù yìí kí epa máa ń tà àwọn sọ àwọn àwọn pípò yẹn àwọn pípò láwọn ò rí túbù rà sọ́kàlẹ̀ ó ní òkè dà pé you dey you dey play with me abi your people dey don get money from you do like this mo tún pé ìyàwó mi ó ní break am break am talk to her ó tún bá a sọ̀rọ̀ gbogbo gbogbo táǹsọ yẹn wọ́n máa ń wo ara mi pé bóyá mo ní nǹkan kan tó rìkọ́dì gbogbo ntáwọn ẹ ṣe ntáwọn ṣe ìṣẹ́ni so ìgbà tí wọ́n á débẹ̀ tó ń fi èèyàn sọ mi wọ́n á lọ. èèyàn mélòó náà fi sọ yín sà. mẹ́ta àwọn méjì gbé mọ́ lọ ìkan mú ìdá lọ́wọ́ so ìgbà tí wọ́n lọ gbé owó wọ́n ti rí owó báyìí wọ́n rí owó wọ́n rí báyìí wọ́n á kọ́ ó ní wọ́n máa ń dún bí wọ́n ṣe ń pe màálù wọ́n ti bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti bọ̀ bára wọn so bàtà wa wọ́n ṣe. àwọn signal tí wọ́n fi ń bára wọn sọ̀rọ̀. àwọn sọ̀rọ̀ bàtà wa ṣe báyẹn sí àwa rí i pé wọ́n á rí i pé ọ̀nà míì náà tún àwọn kan tẹ torchlight wọn. tán jáde bọ̀. èmi tẹ̀rù pé bóyá àwọn ti ń lọ ṣọ́ọ̀ṣì ni so èmi dúró ti àwọn yẹn ètò ètò bá já sí lẹ́yìn wọ́n á gbà tó ti kọ́ọ̀kì gan kalẹ̀ pé tó bá jẹ́ pé àwọn tó fẹ́ àtàkì àwọn káwọn pa àwọn street so wọ́n ṣe kẹ́kẹ́kẹ́kẹ́ so wọ́n ti gbọ́ bà wọ́n ṣe náà ẹ̀dá ah, bàbá bàbá no problem wọ́n sọ fún wọn pé bàbá don bring money mọ́ ah, bàbá bàbá dáadáa ni bàbá dáadáa ni wọ́n wá bẹ̀ sí dìmọ̀ mi náà ah. wọ́n ní irú iṣẹ́ táwọn ṣe irú èèyàn wo làwọn jẹ́ ah mo lè yàn lọ́ọ̀ wọ́n ní ẹ̀rọ ah you be man God send the money. Eh? <laughs> Bàbá mi lọ́wọ́ ní àti ìṣe ìbò ṣe wọ́n ní táwọn bá kú ìlú wo làwọn lọ báyìí. Ó ní àbíjẹ́mọ̀ ìṣòro wọlé ẹ̀ẹ́ nàṣó ó ní Christian ló tẹ́lẹ̀ ó ti di Muslim ó sábẹ̀ sí kíríkì ó níyàwó mélòó mo ní ó lẹ́yọ̀ kan lọ́wọ́ mélòó ní mẹ́ta ni mo bí ó lóun ti bímọ mẹ́fà pé so iṣẹ́ táwọn ń sìn làwọn fi survive in fact tí mo gbọ́ máa ń pé àwọn ní ah, àwọn pọ̀ àwọn àwọn ní mo gbọ́ tó ní èèyàn dáadáa làwọn tó á pé àwọn iṣẹ́ èèyàn dáadáa àwọn ò pa mí ni so àwọn wá wò pé táwọn bá pa mí èló làwọn fẹ́ ta ẹ̀bọ́dì tó lè tó wá mí ni bàbá àwọn á gbọ́ pé one million one point five láti hàn pé tẹ́lẹ̀ àwa ní pé pé àwọn ń gbà say one million dey for your hand olówó bring am bring am bring am bring am fast fast ìgbà tán dé báyìí tán ṣe owó wọn ni ah bàbá dada yìí so in short gbogbo àwọn ìlú yẹn náà ti dìde bí wọ́n fẹ́ lọ jagun ni àwọn ọmọkan ti lé ambush dé àwọn ẹ̀tì instruction ti ẹni tó gbowó wá ti sọ fún ẹni dápò ẹ̀mú nìkan torí àwọn náà ṣe wọ́n pa ẹ̀ ọ̀dọ̀ èmi mẹ́ wọ́n tún pa àwọn náà so ọlọ́run ìgbà tán wá tán wá táwa gbowó tán a ní bàbá no problem if you need assistance call am I will give you my number. Any problem? Kọ́là mo ní no problem. Tí wàá fún yín nọ́mbà sà. Wọ́n á fẹ́ nọ́mbà wo ní gbogbo àti mo ti bọ́. Wọ́n á number. We need to see phone, phone, phone. What is ti Ah, hey, That Android, you pay me, pay me. That night when we catch you, that night, my head dey hot, e We need to. Please help us to share this program. We are live and direct in Koiki Media right now. This is Kwara State Offer. Uh, Um, ẹ bá wa share program ẹ gbogbo èèyàn tẹ́ ń wò wá ẹ̀yin ọmọ Yorùbá àsìkò ti tó ẹ dákun ẹ dìde ẹ má jẹ́ kí a jẹ gbogbo àwọn ọmọ Odùduwà lápapọ̀ nílé lóko gbogbo ẹ̀yin tẹ́ wà ní UK Canada Nàìjíríà tẹ́ ń wo program mi ẹ dákun ẹ gbìyànjú láti ká bá wa share program yìí ẹ ká tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ bàbá wa sà. so bá a ṣe kúrò lọ́dọ̀ wọn nìyẹn ìgbà tá a wá kúrò lọ́dọ̀ wọn àwa mẹ́ta yẹn náà là èmi tó kó sẹ́yìn ẹni tó gbówó wá nǹkan wà wájú with the driver so bàtà wa ń bọ̀ àwọn ọlọ́dẹ gbogbo wọn bẹ̀ sí in fact wọ́n wá síbi mọ́tò wọ́n kanlẹ̀ gbé ìbọn yẹn wá wọ́n fi hàn wọ́n ni kì í ṣe pé bóyá wọ́n do it you this one million wey baba give us you no fit buy eh, bullet just help baba síjọ àwẹ̀ ìmọ̀ ẹ̀mọ́ tó wẹ̀ ìpètè wọ́n tún ní tààrà sìgáwà tó ní alẹ́ àti gbàgbé wọ́n béèrè pé ṣé kí ní òun mo sá tó ń ṣàdúrà kan mọ́ tó yìnbọn lẹ́yìn tó wọ́n ṣe lọ ìgbà tó wá lọ tán àwọn vigilante àlọ́dà sí ẹ̀ tó wọ́n lé ambush òkàlùkù rẹ̀ sí jáde wá in wọ́n mú èèyàn kan tí ń lọ òun rò pé wọ́n èèyàn wọ́n wọn bí wọ́n ṣe gbé e ìbátan inú ìlú náà wèrè lélẹ̀ tẹ gbé ṣe àwọn tó wá jalè wọ́n sọ ilé oúnjẹ padà so in fact mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn vigilante and other of our youth with even the neighbors of that place wọ́n join hand to hand wọ́n fi rescue. ẹ dákun sá ìlú tí a ń sọ̀rọ̀ ní orúkọ rẹ̀ nípa rẹ̀ yẹ dákun inú ìlú kí ló kọ ìlú yẹn sá tí. wọ́n á ta orúkọ ìlú yẹn áfítà ìlúgbà ìlú ọ̀tún ìlú ọ̀tún ìlú ọ̀tún ni wọ́n ń pe orúkọ ìlú yẹn. ok um, ẹ má bínú sáà pé ìbéèrè mi ń pọ̀ jù lórí kó lè dá náà àti kí irú ẹ̀ má fi lè ṣẹlẹ̀ mọ́ ní agbègbè wa ká lè mọ àwọn step táwọn á take ní tí mo fẹ́ gbìyànjú àti béèrè ni pé ní ìgbà tí ẹ wà pẹ̀lú wọn yẹn sà kí ni àwọn tragedy as in àwọn ìgbésẹ̀ àti plan tán máa ń gbé tẹ́yìn notice tẹ́lẹ̀ brief wárí ẹ̀ kò sí ìgbésẹ̀ kankan ju pé tí ó bá ti rówó mú wá àwọn ó pa náà. ok for example nísìnyí nígbà tẹ débẹ̀ ẹ ní èèyàn mẹ́ta ń làwọn tẹ kọ́kọ́ rí èèyàn mẹ́sàn ń làwọn tẹ kọ́kọ́ rí seven pé àwọn yòókù hang around. àwọn tó kù mi ò mọ ibi tán wà pẹ́ ìgbà tó dé stage kan mo rí i pé wọ́n divide ara wọn àwọn kan lọ bàtà wà nínú igbó tán tún padà dé wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n dún ṣe ń dún so wọ́n gbà ìmídélè tán rí táwọn yẹn ń bọ̀ wọ́n sẹ́ẹ̀tì bàkà yìí ni wọ́n ti rí tó dún tó ti kẹ́kẹ́ bíi pé wọ́n pe màálù so wọ́n wọ́n rí wọ́n rìlíìsì ìbọn yẹn lọ so pàtó sáà owó náà ló sáà kiri pé if you no bring money you go ah, and again sir ṣé ìbọn tó wà ìbọn tó gbé lọ́wọ́ yẹn ṣé òun nìkan ni búlẹ̀tì wà nù ẹ̀ náà àbá tún ní ẹ̀ṣẹ̀ bullet tán ń gbé rìn èmi ò lè dáhùn àárín yẹn ṣùgbọ́n mo rí báàgì kan fà lọ́wọ́ in kẹ̀kẹ́ tí mo fi ń wẹ̀ ó wà lára àpò tí wọ́n gbé lára bákúbà olódàbòjú kankan bí ṣe security so àwọn kan ò wọ́n jẹ́ àkankan bójú wọ́n wá. àjọ sọ̀rọ̀ bá jọ sọ̀rọ̀ náà but the way I saw them they are boko because if they are not boko they will not be requesting for that ransom of money and want pressure to give. So, Thank you very much. Ẹ dákun lẹ́ẹ̀kan sí kí lórúkọ yín sà. Orúkọ mi ni Ìjọ Àkíyè tí gbogbo èèyàn mọ̀ sí uh, General Tutor. So, um, ẹ máa follow mi láti share program yìí. Mo fẹ́ gbìyànjú láti pé kí n lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ bí chief of vigilante ní Kwara State especially ní Ọ̀ffà níbi bí láti ṣe more investigation nípa wọn àti bí ìdí yẹn bó ṣe ṣẹlẹ̀. So this is Olayemi Koiki is bringing the world closer to your doorstep. We are here to interview our father tí wọ́n ṣiṣẹ́ takuntakun ní orí bí wọ́n ṣe rescue ọ̀gá mi yẹn. Ẹ káàárọ̀ sà, this is Ọláyẹmí Koiki is bringing the world closer to your doorstep sà. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ sì kú àdótì. Àríṣẹ́ tí ẹ ṣe Ọlọ́run mọ̀ bá kún yín lọ́wọ́ o. Gbogbo ìgbà tẹ́ bá ṣe ń lu yóò máa dùn ní pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ wá ní ṣìṣe o pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ dákun nípa incident tó ṣẹlẹ̀ tí a ti wà níbẹ̀ látàárọ̀ láti bí ìjẹta báyìí tí ẹ ti ń gbìyànjú tí ẹ ti ti ṣàkìtìyàn yín pé ká lè gba kẹ́ ẹ lè gba bàbá yẹn sílẹ̀ a dẹ̀ dúpẹ́ fún ọlọ́run àti anabawa Muhammad wípé ẹ gbà wọ́n láyọ̀ àti àlàáfíà kí ni tí ẹ experience àti pé kí ni tí ẹ lè rí sọ sí gẹ́gẹ́ bí ẹ ti jẹ́ àgbàlagbà àti ọ̀gá nínú iṣẹ́ fìgìláńtẹ̀ yìí kí ni àlàyé tẹ́lẹ̀ ṣe fún wa sà. àlàyé tí mo ní láti ṣe fún gbogbo fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ kámúra o ogun ti dé èsì ń bọ̀ torí gbogbo káàárọ̀ jire ń sìn àwọn tó ń kidnap káì tó ń dáná káì they are all bororo they are all Niger they are all Fulani and they are moved with correct AK forty nine they are fifteen members mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n wọ́n divide ara wọn into three ọta tí wọ́n gbé àpò ni àpò sakana fi di ọta tí wọ́n ń gbé rìn enough of ọta àwọn ẹyẹ nìyẹn tí security ò rí lò ìbò tí wọ́n kó lọ́nà àtọ̀ security ò rí lò àwọn tá à ń pera wá security àárín lò bàbá gbé dání gan wọn gọ́ọ̀mẹ̀ntì tuntun mọ̀ bíi alẹ́ rẹ̀ pé ta ló fún alẹ́ kébọ̀ láti rí iná wọn wọn iná gọ́ọ̀mẹ̀ntì orí kankan ṣe sí o. abẹ́ ìjọba àpapọ̀ kí wọ́n mọ ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ gbé lórí ọ̀rọ̀ kidnapping lórí ọ̀rọ̀ bó ṣe ń dáná ó ti ń pọ̀ jù àmọ́ ọ̀rọ̀ tẹ́mi ní láti sọ gbogbo tíjọ́ mọ́ òdú àdàpà ni mo ní láti bá sọ̀rọ̀ ni mo sì ní láti bá sọ èyí tí jẹ́ òdodo kékeré múra ogun ti dé ìdí tí ogun fi dé ni pé àwọn wọ̀nyí ìṣe ibo kò sí gàrà nínú wọn kò sí gàrà nínú wọn kò sí yorùbá nínú wọn gbòòrò dánìjẹ ni wọn. tá a bá wá sọ̀rọ̀ àwa yorùbá ká tètè síra wa lóṣù tí wọ́n wò kámúra àti gbára wa sílẹ̀ jàgbára lóde ká má fi ogbe orí wa fún kọ̀lọ̀kọ̀lọ̀ bí kọ̀lọ̀kọ̀lọ̀ bá dìímú dáadáa dasọ kọmọ yorùbá ẹ ẹ ọ̀gá mi kí ni kámọ tá à ń ṣe. ẹ ṣeun gan sir thank you very much gbogbo ẹ̀rọ ọmọ yorùbá nílé lóko lẹ́yìn òdì iṣẹ́ ti gbọ́ tí bàbá wa ń sọ àwọn ni wọ́n débẹ̀ àwọn náà fojú tó àwọn náà rí àwọn náà mọ tójú wọ́n rí mọ́júmọ́ àárọ̀ òní yìí